Nothing fit shock me again for this country. Not, I mean nothing fit shock me again. <laughs> One video they circulate like that for social media and they trend everywhere. One pastor, one pastor, now on top altar he did, on top altar, he con the vibe to Naramali song. He the vibe, in fact, he even sing and pass person who sing himself. He, he they sing and pass Naramali himself. Instagram ayé yóò le ayé yóò má yé le come on if you never watch the video abeg mo you watch am. bọ́ọ̀ yẹn kàn mú gbó ni orí ẹ̀ máa pè Naira Marley orí ẹ̀ máa pè ayé yóò le ayé yóò le ayé ló má yé le nínú ayé. ẹ̀yin lẹ máa sì yá yín. ṣé wọ́n kọ́ ló sì yá rẹ ni. Oh boy, the question wey this pastor ask at the end of the video na him funny to me pass. ẹ̀yin lẹ máa sìn yá yín ṣẹyìn kọ lẹ máa sìn yá in English he talk am say na you go bury your parents ṣé no be you go bury your parents na if you sabi i i i know say na everybody go sabi this song. Where this pastor sing i not get issue with the person wey sing di song i get the issue where be say i get be say why be say now on top altar this man they talk am i now i no like to dey my own kind of thing may i like to talk uh, about pastors prophets i don't may i no like him. eh but the thing wey be say me i get be say why this normally where wey we dey talk about now hip hop singer why be say na hip hop singer dis man use as an example inside church inside church i'm very sure say very very soon say very soon some church go dey invite naira mali as choir master and i know from church go dey invite naira mali say make him e come dey present for dem for church church things dey different if na hip hop you wan sing e dey different i no i no understand why pipo go dey miss. Would they miss church uh, hip hop world enter church stuff i no i no understand because i know say before before the thing this thing no be like this before church no be like this before pastor no fit dey i no come understand how this pastor take know naira marley wordings how him take know hear wetin him talk for the beginning of the video him talk am say ah naira marley him get sense naira marley just him just dey smoke how him take know say na naira marley sing aye ah, yole how him take know if you no hear am. no i e take so our pastor too say dey hear naira mali song so which we say indirectly in dey advice in church members say make dem listen to naira mali song say di song dey in dey powerful say in fact the di the, the guy message in dey in the touch so <laughs> it means to mahajana kind of thing inside church You talk you tell dem say naira mali song. in the in the in the okay so wetin happen to the likes of Topalabi and co why you no fit use those people stuff on on on altar i no understand maybe na old school where i be i no i no understand wetin i think to this issue of pastor singing naira song on altar and telling and and and telling his people say naira song e get message say the man just dey smoke say him get message Come comrades say this pastor na malians <laughs> He don lis ten to naira song so tey e don tire wetin una think to this thing shey na this say na na na better things wey be say him do or <laughs> na because say the world don dey change i mean dem dey make everything dey happen like that make i hear your opinion on dis kain thing my name na mc top secret C minus addition. Thank you.